وعلى آله وصحبه ومن والاه السلام عليكم ورحمة الله وبركاته يقول المؤلف رحمه الله تعالى في الحديث التاسع وأن يعلى بن أمية رضي الله عنه قال قال لي رسول الله صلى الله عليه وآله وسلم إذا أتتك رسلي فأعطهم ثلاثين درعا قلت يا رسول الله أعارية مضمونة أو عارية مؤداة قال بل عارية مؤداة رواه أحمد وأبو داود وأن صفوان بن عمير رضي الله عنه أن النبي صلى الله عليه وآله وسلم استعار منه ضلوعا يوم حنين فقال أغصب يا محمد قال بل عارية مضمونة رواه أبو داود والنسائي وصححه الحاكم sì dá lórí àwọn kan tó ní ṣe pẹ̀lú ìbáṣepọ̀ láàrin èèyàn séèyàn àwọn kan tá à ń yára wa àwọn kan tá à ń gbá lò lọ́dọ̀ ara wa ipò wo ni wọ́n máa wà. àdéhùn yìí wọ́n tọ́ka sí àríyá àríyá òun náà nìkan séèyàn yá lò alẹ ya bọlọ alẹ ya sibilọ alẹ ya abalọ alẹ ya rọba ni sọ̀rọ̀ alẹ ya atọlọ láwọn nǹkan tó ṣe pé tá a bá yá lọ kò pé kí nǹkan yẹn gangan kọ́tán kọ́ ti jẹ́ pé kò lè yá mọ́lá lọ. Ya ẹ̀kọ́ akakara k'o yá mi nítorí káwọn ènìyàn tó bá ti lè ya wọn lò wọn lọ nù tó bá yá mẹ́la lò ọlọ́nù tó bá yẹ̀kọ́ àkàkà lò ọlọ́nù tẹ́lẹ̀kọ́ àtàkàrà àbí alámọ̀lá lọ́mọláwọn fẹ́ gba nǹkan wọn padà. wọ́n yàrá mí ìbí rẹ̀ dípò rẹ̀ yàtọ̀ sí mo yá bàtà mo yá ìwò mo yá bọ́ọ̀lù mo yá bẹ́ẹ̀dì mo yá ń àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó ní ìjọba béèrè nǹkan rẹ̀ ọ̀rọ̀ láti gbé nǹkan rẹ̀ padà bó bẹ́ẹ̀dì lè dá lọ́wọ́ rẹ̀ aago lè yí ó lè fàyà mọ́ ọlọ́run bàtà lè bàjẹ́ lẹ́sẹ̀ rẹ̀ mọ́tò tán yí ọ̀dọ̀ ẹ́ńjìnì lè nọ́ọ̀kì mọ́ lọ́wọ́ gbogbo eléyìí báyìí òun náà lè ni àárí yẹ òun náà ní náà lọ́wọ́ màrún màtọ́lọ́ sọ pé wàyẹ̀mùnàrúnà màrún àwọn ẹni láàbù wọn á máa pọ̀ láti yá àwọn èèyàn ní nǹkan tó ṣe pé èèyàn máa yára wọn lò nígbà wọn bá fẹ́ yá ṣóbẹ̀rù yóò ní kó sùn tó bá fẹ́ yá bọ́ yóò ní kó sùn tó bá fẹ́ yá. abẹ̀bẹ̀ yóò ní gbogbo nǹkan kòsíkòsí ìwà tí ọ̀dà ni wọ́n yà mí nà ọ̀húnẹ́l máa rò. àárí yẹn nínú sẹ̀ríà islam hal hiya madmuna am laysat madmuna ìyapa láàrin àwọn olùmọ̀ ìjẹ́ tí mo bá ti yí alọ́dọ̀ rẹ̀ dandan ni kí n dá padà. àbí ètè dandan ni kí n dá padà ọyá abọ́pọ̀ fẹ́ fi jẹun abọ́tò sì yá pọ̀ fẹ́ fi jẹ ẹ̀yìn àwo ni ẹsìn máa ń pè wọn fẹ́ ká fi ọwọ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ká fi mọ̀ nítorí tí o bá jẹ́ bẹ́ẹ̀ tó bá fi lè yọ bọ́ńkọ́ yọ ọ̀fọ̀ ọwọ́ ọyá àwò pọ̀ fi jẹun àwo wa bọ́ lọ́wọ́ rẹ̀ ọ̀fọ̀ ṣé àwọn ọmọ wò pé ṣé ìwọ ló ṣe sábàbí tó fi bọ́ tó fi fọ́ ni àbóhùn lọ́kàn bọ́mọ lọ́wọ́ tó ń ti kó gbìyànjú kọ́ má bọ̀ kò sí tọkàn akọ̀lélẹ̀ lábẹ́ pé gbogbo ní tọ́ba ti yá ọ ọgbọ́dọ̀ dá padà kò sí tọkàn akọ̀lẹ̀ gbogbo bó ṣe gbégbá nítorí pé mo yọ ọ lò ó yàtọ̀ sí mo gbé pamọ́ sí ọ lọ́dọ̀ sọ̀kọ̀ níṣẹ yẹn kan yọ ní àṣẹ ọlọfẹ pè ó sì lọ yọ ó sì mọ ní iye tí ìpè rẹ bá jẹ tọwọ àpè tán àbọ̀ wà lórí pípé lọ́ba rí pé nọ́mbà sá ohun ẹni tí ń bọ́ sọ̀rọ̀ náà sá lọ́ba tún tẹ̀ lọ́ba tún tẹ̀ lọ́ba orí pé ẹ̀ ń tún bọ́rọ̀ lọ ní fóònù bá pé ètò ìṣe láyé ìjì tó bá ṣe ọ́ sanwó fóònù padà bọ́ dà pàǹdà padà sọ̀kì ńgbà tí ń ṣiṣẹ́ ó kọ rẹ̀ yàtọ̀ sígbà tí ò ṣiṣẹ́ mọ́ ṣe ẹ̀yin ọ̀gẹ́tì ẹ̀ báwọn àsìkò tí aago tẹ́ ní ń ṣiṣẹ́ ó rẹ̀ yàtọ̀ sígbà tó bá yarí tọkọsẹ́ nítorí ẹ sọ pé bá ń máa go ń ṣiṣẹ́ nù aago ó ti da sẹ́lẹ̀ túnṣe mẹ́ta atúnṣe túnṣe kọ̀gbọ́ túnṣe mọ́ ṣé bá ń máa go lówì bá ń mú pàǹdà wọn. tọ fóònù wa di pàǹdà ṣé pàǹdà lọ́ọ́ da padà ní àbí fóònù nǹkan tí wọ́n fẹ́ bá a sọ ń parí. ǹjẹ́ tá a bá yá nǹkan lò lọ́dún èèyàn tọwọ́ àtọwọ́ abàjẹ́ tọ́tọ́ wa sọnù táàrí má sóbẹ̀tọ̀ ya ọwọ́ ní gbogbo àyíká yìí ó rí má sọ́ọ̀sánwó rẹ̀ padà àbófin méjì tẹ́lẹ̀ yìí ni nǹkan tó wà wá jù wá lónìí. Ya'la ibn Umayyah. رضي الله عنه النبي صلى الله عليه وآله وسلم أنا سيسي أبي أبا ترقي وني إذا أتتك رسلي فأعطهم ثلاثين درعا كان سيسي بابا ọgbọn ẹ̀wù ogun fún wa ẹ̀dẹ́rẹ́ oná ní aṣọ táwọn jagunjagun máa ń gbé wọ̀ láyé ipa ibà ama o tọ́ta kan bá sáwọn aládà sáwọn nídà kọ́mọ́bà rọ́nà wọlé sáwọn lára gẹ́gẹ́ bí ó ti jẹ́ pé náà lónìí náà láwọn ẹ̀wù. tó ṣe kí wọ́n máa wọ̀ torí oògùn àbámọ̀ eléyìí tó yẹ pé ayẹta ni tí wọ́n bá ta ọ́ lọ wọ́n bá ta ọ́ níbà àfi kọ́ mọ́ gbàrà sọ nkọjá búlẹ́tì yẹn kọ́ gbàdá lẹ̀ bullet proof tó gbèsè yín lẹ́sẹ̀ ṣe lájú rẹ̀ wọ́n ti lájú ti pẹ́ ìgbà tí ogun jẹ́ ogun ọ̀sámi ládàá ọ̀sámi nídà wọ́n lẹ́wọ̀ ogun tí wọ́n máa wọ̀ so that tí ọ̀tá bá fi lè sáyàn ìrìn ní ọ̀tá bó tilẹ̀ jẹ́ pé tí aṣọ ọrìn yẹn bá ń bẹ láàrin yàn kò ní máa rọrùn fún yàn láti máa lọ máa bọ̀ bí kọ́mọ̀sì láàrin ṣùgbọ́n gbọ́ jẹ́ pé sábàbí àti ráàbò ni àwọn èèyàn máa wọ̀ anabi sallallahu alaihi wasallam ó ní ẹ bá mi gbé ẹ̀wù ogun ọgbà ẹ bá mi gbé fáwọn èèyàn mi ok tí ọmọ tí mo rán bá dé kò fún ní síbi ìdajì dọ́sìn abọ́ ìdajì dọ́sìn kókó wa fún un qultu ya Rasulullah wọn á nílò anabi sallallahu alaihi wa sallam ó ń béèrè a'ariyatun madmuna aw 'ariyatun mu'addah ṣé ẹ̀wú okun tó ní kí n kó fún wa yìí ya yín tí nǹkan kan bá ṣe ẹ̀ àbí kí nǹkan ya yín lórí pé bọ́ba bọ́lọ́mùbá kọ́ pé kẹ́ ẹ rí dá padà bẹ́ẹ̀ bá sì rí dá padà tẹ̀gbẹ́ sàbẹ̀ nǹkan pọ̀ èyí kà sí pé bá ń kó sóbẹ̀ mẹ́ta kọ́ mọ́ ẹ pọ̀npọ́n márùn bọ́kẹ́tì mẹ́rin ṣé mo yá yín pé tí nǹkan kan bá ṣe ẹ̀ dá padà ni àbí mo yá yín pé bọ́ba lọ́ọ́ lọ náà nù tẹ́ẹ̀ máa ń béèrè bẹ́ẹ̀ ní yorùbá lẹ́nu tẹ́ni tó sì ní kó kó nǹkan ránṣẹ́ tó ń bá já gbàlagbà kí ni wọ́n máa wí ká aṣọ ọ̀lẹ́kọ̀ọ́ kírú mi kí n sọ kókó kó tó bẹ́ẹ̀ pọ́npọ́n bókèjì kan máa wá bí ọ̀ọ̀ọ̀ọ̀ yorùbá lẹ́nu ṣe wá wo adúrà nàbí wa sọ̀rọ̀ wá àlè ìṣẹ̀lẹ̀ ẹ wò béèrè tó ń bí túmọ̀ sí pé ọ̀tọ̀ ní ìṣèwádìí òdodo ní ti ń ṣẹlẹ̀ tí ò yé mi àti mọ̀ ń sàpẹ́lẹ́ àgbàlagbà àpẹ́lẹ́ àgbàlagbà muttafaqun alayh ọ̀rọ̀ yẹn ni kò pọ́n àgbàlagbà lé nínú Islam ọ̀gbọ́dọ̀ wojú ẹ̀ ọ̀gbọ́dọ̀ sàárín fi si ọ̀gbọ́dọ̀ sàgbére si walakin àpẹ́lẹ́ àgbàlagbà ọ̀gbọ́dọ̀ dín ní lọ́nà láti ṣèwádìí òdodo kò gbọdọ̀ dín ní lọ́nà láti béèrè tí ọba yé wa agbọ́pọ̀ ẹ̀kọ́ àmàlú márùn wọ́n ní bóyá nítorí pé bàbá yín ti kú tó ọgbọ̀n ọdún àbí wọ́n ti pè é àádọ́ta ọdún yẹn pé five for fifty ọdún mẹ́wàá mẹ́wàá gba màálù kọ̀ọ̀kan. sọmọ pé àgbàlagbà ni àbá rẹ tún ni tó ọkùnrin kúpánlé ti àgbàlagbà ti kúpánlé ipá àbá rẹ ni wọn á gbé ìdílọkùnrin lọ ọkọ ìrà ṣé àwa náà ti àwọn bàbá bá ti tó fifty years bẹ́ẹ̀ ní ìpẹ́ káwa náà máa pa màálù márùn wa torí kò tí ẹ̀dá yé mi tùmọ̀ sí pé aláìlẹ́kọ̀ọ́ ni ọ́ òun bí adúrú bàbá irú béèrè yìí kò sádúrú adúrú báwò nígbà tá a dúró olódò bá wà tá a dúró olódò bá wà sọ wá yẹ kí adúrú béèrè náà wà kò di adúrú béèrè lọ́wọ́ nígbà tí adúrú olódò bá ti wà kò di adúrú béèrè lọ́wọ́ ó fi ẹ̀kọ́ ó fi béèrè yóò sì jẹ́ kó wọn lè ṣàlàyé fún ọ ìwọ náà wàá gbìyànjú láti fi ẹni tí ò mọ̀nà yẹn mọ̀nà pẹ̀lú hikima ṣe eléyìí jẹ́ báwọn ṣé yíyá tí ó jẹ́ mọ̀gbọ́múnà ni gẹ́gẹ́ bá kó lọ ònkó wọn bá ṣe tó bá dín ẹ̀sán wẹ̀ ẹ fi mí di àbí èyí tó yẹ pé mo gbọ́dọ̀ kó fún yín èsì wádìí bí ó padà bí ò ní padà ó ní mo àdá ẹnìkan ọ̀ràn yẹn ní kókó fún wa ọ̀rọ̀ àmọ̀ sí wádìí wọn ṣẹlẹ̀ tàbí ń béèrè ẹnìkan táwọn náà bá béèrè bẹ́ẹ̀ a ti dínà wàhálà kí wàhálà ò tó ṣẹlẹ̀ gbàtẹ́ nìkan á sọ pé ẹ yíyá tí mò ń fẹ́ kọ́ yá mi yíyá ètò ṣe pé tí nǹkan kan bá ṣe máa dáhùn fún mi sọ pé pẹ̀lú gbogbo òdùnnú lẹ́fì yá yíyá ètò ṣe pọ̀ gbọ́dọ̀ yá mi ni má béèrè bí nǹkan kan bá ṣe àmú ọlọ́run wọn náà bá wípé tọ mò ń ronú sí i ntí mo ní oko ránṣẹ́ kọ́ mò ń ronú sí i kìnìyẹn ti ń pápẹ́ o bẹ́ẹ̀ ni mò ń ronú sí i nítorí pé ta lẹni tó mú ọ wà nípò mò ń ronú sí ẹni tó fẹ́ yá ni nítorí pé tó náà fi lélẹ̀ kìí ṣe tí wọn náà lè comply pẹ̀lú. ìwọ wa lọ́nà ṣé nínú ká yí akásọ pé àsán bí nǹkan kan bá ṣe àbí ká yí akásọ pé sáàtì yá mi fìyókù lẹ̀ fọlọ̀. tọ́ ìpè eléyìí tó ṣe pé tó bá bàjẹ́ kò sí nǹkan kan tá a san padà. tán. eléyìí tó yẹ kí tó bá bàjẹ́ kò sí tá a san padà. anabi sallallahu alaihi wasallam adan bala ariyatun mu'adda eléyìí tó yẹ kí tó yá wa. àní sanwó rẹ̀ padà tó bá sọnù àní sanwó rẹ̀ padà tó bá sọnù. hadith yìí kún má bẹ́ẹ̀ ṣe rí yìí báyìí Ibn Hibban ó ní hadithun sahih. ìyapa eléyìí ń bẹnu sábàbí tó a ní tí tí ń ta ayá bá sọnù sáàsán padà ń dáadáa àbá san padà ń dáadáa àwọn olùmọ̀tò pọ̀ jù sọ pé al-'ariyatu madmuna gbogbo ń bá yá ọ̀sán padà eléyìí lè tó sì dọ́gba jù nínú ọ̀rọ̀ nítorí tá a bá ti lè sọ yìí pé tó o bá yá nǹkan tó bá bàjẹ́ ọ̀sọ̀nù gbénu yóò dínà ká máa ṣe dáadáa síra o àní rẹ ni yá ni ní nǹkan mọ́ nítorí tó bá bàjẹ́ ó bàjẹ́ fún ọ òun ò ní san padà sẹ́wọ̀n pé ẹni tí ó yá nǹkan agbọ̀n ọ̀dọ́ tẹ̀ sí sèlú ẹni tí ó yá yàn òní dénjà wà lábàá sèyidéènù tó fi dẹ́kun eré ìtọ́dọ́gba àdúnnú fẹ́kọ̀ lè islámi wọn náà ní pé alàáríyẹ́tò magomona. tọ́ tọ́ba ilé ìdáná ti sọ̀rọ̀ lọ́wọ́ àdúgbò náà ń sọ bí alábìnrin ayá wa lórí pétọ́kanu rẹ̀ bá bàjẹ́ àbọ̀bá sọnù èé ṣe dandan ni lórí wa igi ká san. owó rẹ̀ padà Allahu a'lam nítorí máa nàbí sallallahu alaihi wasallam sọ bẹ́ẹ̀ òun náà ní pé ọwọ rẹ̀ ọwọ́ àmánà ni ọwọ́ ẹni tó ti kú tó gba nǹkan ní kò ní ọwọ́ ẹni tó ti kú tó bá yá nǹkan ní yóò bá sọ dáadáa dúró nǹkan alára ti ṣe ọwọ́ ẹni ni ìdí inú dáná bìí fi fi dá ẹ̀yà wa ní yíya èyí tí èso ike tó bá sọnù àbọ̀ bá bàjẹ́ àsọ̀wọ́ ẹ̀ka torí kí wọ́n ti ń wò pé insha Allah kò ní sọnù kò sì ní bàjẹ́. wa illa al-aslu níbi àríyá òun náà ni pé àríyá tó màbùmùnà ilé ìtọ́dọ́gba ti ní pé gbogbo ní tó yá tí nǹkan kan bá ti wà dáhùn. gbogbo ń ọba yá tí nǹkan kan bá ṣe wà á dáhùn tó má sì sọ pé wà á dáhùn fún kí ni èèyàn máa yọ kọ́ ọ̀dà padà nǹkan ti a ti pàdánù rẹ̀ báyìí àjọ ìpè wà á dárú rẹ̀ padà àwa wárú rẹ̀ náà ti di àárí àjọ ìpè wà á dá ilé rẹ̀ padà wà á iye rẹ̀ padà àti wá yọ ní nǹkan ó sì ti bà nǹkan lérò pé ẹni tó ní òní mà títí fi gbé fún ìgbà tí ọba mà sí kò ní mà gbọ́dọ̀ òun ni gbọ́dọ̀ ẹlòmíì ló ti bàjẹ́ ẹ̀ pé ó ṣe é ṣe kéèyàn ọmọ mà ṣùgbọ́n bá gbọ́ ọmọ lọ níta bá yẹ tó bá lè bàjẹ́ ó sì pé ah kí ni ti bàjẹ́ lọ́dọ̀ tó bá ṣe túnṣe ẹgbẹ́ fẹ́ni tó tù tí ó bá ṣe túnṣe gbà á kọ́ lọ́ra mi wà fún un ó rí mi rà béèrè nọ́mbà rà kókó wọn ni wọn lọ eléyìí pàtàkì púpọ̀ nínú ìgbésí ayé ìgbà míì ẹni yá nìkan láti lọ lò ó ti bàjẹ́ ọwọ́ adọ́gbọ́n lọ tún ṣe bátúbàtú àwọn ń tì ń gbowó lọ́wọ́ rẹ̀ ọwọ́ adá padà ló kọ́ pé nǹkan kan ò ṣe nígbà tá a bá rí dọ́kun ẹjọ́ méjì ẹni tó ní nǹkan ló ń ká rẹ̀ ọ̀hún àpò nǹkan ti ṣe. tí ó bá ní títún ṣe tán tún ṣe nǹkan tí ò ń lọ́rùn torí pé ojú àpá rẹ̀ kọjọ ojú ara ẹ̀tọ́ rẹ̀ ni wọ́n bá tuntun ṣe. ẹ̀tọ́ rẹ̀ sì ni tó bá ní kíní ìkòsí mẹsẹ lè tún sí tó lè jọ tó má sí kọ ọ̀rà mi Ọlọ́run ọlọ torí o ọwọ́ ẹni tí ń yá nǹkan kìí sọ ọwọ́ ẹni tó àfọkàn ńṣe lọ́wọ́ rẹ̀ dàbí ọwọ́ ẹni tó yáwó nítorí eléyìí tó dọ́gba ni tó bá yá nǹkan gbọ́dọ̀ dá padà torí ẹ̀ lọ́wọ́ rẹ̀ ti jọ ọwọ́ ẹ̀ tó yáwó tó bá ti pé ọwọ́ rẹ̀ bá dàbí ọwọ́ ẹni tá a gbé nǹkan pamọ́ sí lọ́dọ̀ nù gbogbo ń tó bá ṣe ń tá a la yá wọn àlẹ́tọ̀ láti béèrè e. torí ẹ̀ ló ti jẹ́ pé sọ̀ra ọ̀ ọlọ́láyà mọ́tò lórí pọ́jà lè jọ lù kó láwọn àrùn tó fẹ́ rìn tọ́pọ̀ tọ́pọ̀ tọ́pọ̀ òsì àyà rẹ̀ lórí pé seven hundred lọ́sàn-án lójúmọ́ àwọn àwọn àwọn àkúwà òun gùn ń gòkó gùn nítorí pé òfò ọ̀kan èyí kúkú ṣe tiẹ̀ tó bá rí ó ṣe ibà ọ̀sánwó yọ yí ọ lẹ́nu seven hundred yẹn kò ní ká seventy thousand gbèsè tó fẹ́ dá kalẹ̀ báyìí ìrẹ́ ló ti jẹ́ pé tó bá yá mọ́tò sọmọdé wọn kiri tó bá ti return rẹ̀ padà wọ́n sì general check up fún ó lè lọ bẹ́ẹ̀ nígbà bá ti general check up fún níjọba ló ti tọ́ ọ̀bàjẹ́ lára mọ́tò àánẹ̀kẹ́ lọ kó kówó jáde ọjà di rẹ mẹlẹ ọjà ya rẹ mẹlẹ ògbóró ọsàn òdì tẹbàdé sọtẹẹlì nàkó ayé ayé lò wọn náà lẹ́tọ̀ọ́ kó sanwó ẹjẹ kí n lọ wo yàrá tẹ fẹ́ gbaru owó yìí fún lójúmọ́ kan ẹ̀yin ò lè ọkàn ní sọjá dì òbí ọba jẹ bẹ ọmọ wò ọmọ wò yàrá ọmọ wò ok njẹ tí wọn náà bá tó kéwì àtẹkìn náà sọ pé tí wọn ṣe lánàá làwọn náà ti fún ọ lónìí àyè tẹkìn náà yẹ ok ẹjọ kò ní àmọ àwọn náà wà lọ wò yàrá fínífíní kí ni tí wọn náà ti ṣe sí yàrá o kí ló ti bàjẹ́ mẹ́ yá pẹ̀lú mi ọ̀kẹ́lẹ́ tó kọ lórí kóòtù àti ṣé gbàjẹ́ kó ti fọ́ kalẹ̀ pékélé ń lọ sájáde ní tèmi pékélé ọ̀ ráyè sájáde náà bá rí ẹjọ́ sà rúkílẹ̀ pé rúmi à èyí mo ti fún yín kọ́kọ́rọ́ ọ̀kẹ́ tó bá jẹ́ bẹ́ẹ̀ ẹ lówó tẹ̀sán fún wa torí wc wa ẹ ti fọ́ torí rẹ̀ àlàyé yẹtu màgbọ́mọ́ náà dàbá ya ọ̀sán padà ọyẹ ọ̀bẹ kọ ọ̀fẹ́ fi tó adìẹ ọwọ́ amẹbi tó ọnáwó ọ̀bẹ tó ìyá bàbá ọlọ́bẹ wa ń bèrè kí ọ̀bẹ tẹ yálẹ̀ kankọ́ ẹ dákun ẹ má fi nù tìǹtì má fi mo fi sí ni yóò bá lẹ́wọ̀ ẹ mọ̀ bọ́ òsì mo fi fi síbi tí mo fi sí tẹ̀lé tó máa ti fi nǹkan fi ọwọ́ sì fi nǹkan síbi kan ní Yorùbá lẹ́wọ̀ wọ́n sọ pé ó lè sọnù àwọn lè má rántí ibi táwọn ti gbogbo ara àwọn àkídà burúkú tó gbọ́dọ̀ ha kó lórí rẹ nìyẹn bá a irú rẹ kún orí yorùbá láì <laughs> ó lè fi nǹkan sí nìkan kọ́ máa wá wà kọ́ máa wà ó ń jẹ́ pé nǹkan iwájú rẹ̀ lọ́wà ó ti wá gbé ti wá régbé gbérégbé lọ́ba a wọ kínní ṣé n tó o sì ṣe dá ẹnìkan bá ní à bóyá owó sílẹ̀ fi sílẹ̀ ńgbà tẹ̀ sílẹ̀ lẹ̀ ní yorùbá lẹ́nu. tọ́ torí délé ọ̀rọ̀ bí ọlọ́dẹ kọ́mọ palẹ̀ mọ́ ni wàá sanwó ni wọ́n òsínú pé láàrin èmi àwa tí bá ti máa ti ẹni sílé ayé mu àti ti owó olówó lélẹ́ kí wọ́n bá yí ọtọ́ nù kọ́ mọ̀ sọ̀ tún wá yí ọtún sọ́nù tó fẹ́ mọ̀ sọ̀ bá yá gbìyànjú láti ṣe yá. hadithi tó tẹ̀lé lẹ́yìn حديث صفوان بن أمية رضي الله عنه أن النبي صلى الله عليه وآله وسلم استعار منه دروعا يوم حنين قال النبي صلى الله عليه وآله وسلم أيام ويوب لدى بابي لدى ثاني صفوان ابن ابن أمية anabi yá àwọn ẹ̀wọ̀ ogun lọ́dọ̀ rẹ̀ lọ́jọ́ ogun Hunayn. òun ti pẹ́ kótó gba Islam ní sọfúnwá ní fún ọmọ yẹ ọpẹ náà alágídí tí wọ́n fẹ́ gba Islam lákòókò kan ọkùnrin Ọlọ́run bá padà wá sànù ọgbà Islam lọ́jọ́ lọ́jọ́ tá ànábì sallallahu alaihi wasallam gba Mẹ́kà padà torí ẹ̀ lọ́nà ti tẹ̀lé ànábì lọ sójú ogun yìí ogun ẹ̀yìn tànàbì ti torí rẹ̀ yá ìwò ogun lọ́dọ̀ rẹ̀ tọ́ kọ́kọ́ kí wọ́n sọ fún ànábì pé ọ̀gọ́sùn ni a Muhammad ṣé ọbẹ̀ jàgbá mọ́ mi lọ́wọ́ ni wọ́n Muhammad ìyẹn ni pé àbọ̀ fẹ́ yá tó o fẹ́ dàgbà má mi lọ́ọ̀nì àbọ̀ fẹ́ yà ẹ̀yin náà ti máa rí i pé ṣé bàbá yìí sì lẹ́kọ̀ọ́ rẹ̀ àánú ti rọ̀bí ọlọ́ọ̀bù àánú bẹ́ẹ̀ ni rọ̀bí ọlọ́ọ̀bù àánú sáábẹ́ ni ṣùgbọ́n ní kì í tánu gbò kọ́mọ bá sọ àlànà jẹ òun ṣẹ̀ṣẹ̀ gba Islam òun ṣẹ̀ṣẹ̀ gba Islam so irú èdè tí ọmọ pè lẹ́nu àgọ́dọ̀ tí ó yà wà lẹ́nu sẹ́wọ̀n kẹ́ni tó ti pẹ́ ní Islam kò ní ní yá Muhammad njẹ́ ọ̀sẹ̀ mi kékeré ni yá Rasulullah ìrẹ̀ ìránṣẹ́ ọlọ ìrẹ̀ ìránṣẹ́ ọlọ. ó dàbí ẹnìkan ni tó na gba ìsìláàmù lọ́sẹ̀ tó kọjá tó wá fẹ́ sọ̀rọ̀ nípa ànábì sallallahu alaihi wasallam ó wá ní I want you to tell me more about Muhammad ṣe àtàlẹ́ ah, Muhammad rẹ̀ bí wọ́n fẹ́ kó tó sọ̀rọ̀ mí fún mi kó tó nípa Muhammad dání Muhammad rẹ̀ sẹ́nìkan ti ń gbádùgbò yín àgbà sẹ́mi pé lọ́dọ̀ tí àwọn ò tí ì lẹ́kọ̀ọ́ wípé àyè làákọ́ má nàbì sọ̀rọ̀ bá àjọlá lórí. àmẹ́yìn ní sẹ́yìn ti pẹ́lú Islam ẹnìkan á ní oníbèrè méjì ní nípa Muhammad abọ́ ọgbọ́n ni mo rò pé yé wa níta sọ abọ́ ọgbọ́n ni kò dájú pé ọ̀la kà mọ́ nípa ànábì ìwọ ni nípa Muhammad ọ̀ lẹ́kọ̀ọ́ nítorí ẹ̀ ló jẹ́ pé nítorí ẹ̀sẹ̀ gba ìsáàmù yẹn á nílé kókó mà tẹ̀lé ẹ̀kọ́ wo ló ti kọ́ tẹ́lẹ̀ kí ló mọ̀ nípa Islam tẹ̀wọ̀n kọ́ ló ń tẹ̀sẹ̀ sánú tí ẹ ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ láti máa sọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ láti máa sọ òun náà mo wá kí ìsáwọn náà pé àyìn máa là pọ̀ máa nàbì lórí ok lẹ́bàá rí fóònù náà kò ní dárú ẹ̀ torí ẹ̀ fún wa Ibn Umayyah ibi tẹ́tẹ̀ ń tura lé ọ̀nà méjì lónìí wa Muhammad ó tún ní sẹ́ ọ̀fẹ́ jàgbá máa ń lọ́wọ́ ni à èdè ńlágbára o nígbà tí èsì rọ̀ èèyàn abẹ́ni <laughs> tó ṣe é pé èèyàn wò pé èèyàn jù lọ ọ̀fẹ́ jàgbá máa ń lọ sí agbára lọ́fẹ́ sọ pé oníjùmí lọ ni àbí báwo. àkọ́sùbọ̀ ni a Muhammad lọ́fẹ́ fi tipátipá gbà wọ́n Muhammad èyí tí ń bá bọ̀ ń bẹ lára rẹ̀ tọ́lá ẹsẹ̀ gba islam ó dàbí ọmọ tá ẹsẹ̀ gba lọ́wọ́ amúgbóni kàn kí gànàgànà ó tún kù lára rẹ̀ bí èéfín bí èéfín ó tún máa rú lójú ẹ̀ sẹ́kàn bá sọ̀rọ̀ ńjọ́ mi sẹ́rù kórì rẹ̀ ti gbé gbé kò sí bàbá olúwa ẹ̀ ṣe tá tó nù. <laughs> nígbà tí ẹ bá sọ pé bó ti lóò mú kí mi mú má bọ̀ tẹ̀ mo rántí ọjọ́ ìgbà bá ti máa ń ṣe tẹ́lẹ̀ ni so ó túmọ̀ sí pé tẹ́ ẹ bá máa ní concentration fáwọn èèyàn tẹ́ ẹ ń bá a ṣe ṣe níbo ló ń ti ń bọ̀ níbo ló ti dé nìsí ẹ ti lọ́tà tí ó ti pọ̀ jù ẹ ti lọ́tà tí ó ti pọ̀ jù àbí pé ẹnìkan kan wọn ni wọ́n ti láti ní ìsinyìí báyìí láti mọ̀ pọ́ ẹ̀sẹ̀ gba ìsìláàmù náà so èyí ti ṣe mùsùlùmí tẹ́lẹ̀. ọ̀kan náà ọmọlẹ́yìn Pọ́ọ̀lù ní tẹ́lẹ̀ tó wá gba Islam nìsín ó wá wo bí bùkátà tí ó ti ṣe pọ̀ tó àti bóun ṣe ń ṣàdúrà tó ń ṣàdúrà tó ti gbà lẹ́nu gbà tó ń tún gba Islam yìí náà lọ́dọ̀ olùwà o inú mọ́tíláṣí pé ẹ ẹ ti sùúrù fún pé mi títí ń bọ̀ wọ́n ṣe máa ké ara ẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ tí ò gbà ọ àwa ń ṣe ni o. ok ah ok ṣé ni mo fi tẹ kílẹ̀ kan àá ìtún kè tọ́rọ́ lọ́wọ́ bá tá à ń pè kò sígbà tá a kan lẹ̀kùn rẹ̀ tí wọ́n dá wa lò kìí sì ṣàdìtì àbí èdè tó dáa jù kìí ṣaláìgbọ̀ kìí ṣaláìgbọ̀ ṣiṣẹ́ máa ń pé gbogbo oru eléyìí ẹ máa kí ìta lẹ́ni torí gbọ́ngbà mi ẹ̀dọ̀ bẹ́ẹ̀ wúlẹ̀ lẹ́ẹ̀ máa dúró ayé lórí rọ́ irú ẹ̀ pọ̀ bàjẹ́ nàìjíríà yìí wèrè ò bá di púpọ̀ nísìnyí gáràjì ọ̀gbẹ́rù lójú ọkọ̀ ọmọ ẹ̀yìn ọkọ̀ ni wọ́n pè fa ọwọ́ àni ẹrù yìí ti tóbi jù bẹ́ẹ̀ bá lè san yóò báyìí kò sí bàbá olúwa rẹ̀ tó ní tó ní ká gbé wọn kò ń gara bàbá àtìyá tó ń wúyìn gbogbo ọ̀dà mọ̀fẹ́ fún òní bàbá wò níyà àwọn ọmọ gáràjì làwọn ọmọ àta bàbá àta ìyá àta àwọn ló kún gáràjì wọn á ní kò sí bàbá tá ṣé ọjọ́ abọ́ ni àbọ̀ sọ wọ́n tún máa wọ pé èdè wo ló ń ti pè náà ẹ̀ sì gbọ́ nǹkan kan òjò ń kù ẹ̀sìn wa ń sáká pé èwo ló dẹ̀ gbọ́ òní kò sí bàbá kò sí bàbá ńlá kú bàbá ọdún àyè wọ́n ti wá gbàgbé irú ta ló dúró wájú rẹ̀ ọmọ ń bọ́ aago ọ̀ ń bọ́ fìlà pé màá sọ fún ẹ pé ìwọ gan à àsìkò tó ń si ọmọ àdálẹ̀ wọ́n lù ọ̀tá kìnnì nítorí pé amànì èsì yéé sàmọ̀ lọ́dún yẹn egun ti bẹ lọ́wọ́ ọmọ yẹ̀yẹ́ ìṣirò ẹ̀ lápá tiẹ̀ mọ́ tó eléyìí túmọ̀ sí pé tẹ́ bá ti lè wo níjọ́ ta lẹ́yìn bá ti wọ́n bá ní wàhálà ọmọ ìṣẹ̀lẹ̀ wà láàyè tó ẹ máa wo pé mélòó ni làákà ẹ̀rùn <laughs> èlò ni bí ó bá tiẹ̀ nílàkà ẹ̀gán igbó tí mú ńkọ́ kò lè jó ni bí ó nílàkà gbogbo ògógóró ẹ gbogbo kékeré ògógóró kan ká dá sọ̀nù ojú ọba ṣe wò ojú ó ti wọ̀n ṣéwé eléyìí lọ́mọ bá sọ ẹnjọ́ ikú rírì ò pé ẹ kàn máa rí pọ́rọ̀ kánú mẹ́ẹ̀ẹ́dógún lọ́jọ́ pọ́ mọ̀ pé lẹ́lẹ̀ láwọ̀ majority ọ̀rọ̀ rẹ̀ lọ́rùn fún gbà táwọn gòkè lọ́jọ́ orin táwọn wà lẹ́gbẹ̀ẹ́ oṣù pàápàá torí pé ń tó mú un ó ti gbé gòkè báyìí

àwọn ẹni tí wọ́n yọ ọ̀dà sí irú wọn bẹ́ẹ̀ tòsí ẹ wá wò ó là nàbì sallallahu alaihi wasallam tòsí nàbì ní bal ariyatun madmun yíyá tó ṣe kó àdàpadà ni yíyá tó ṣe kó àdàpadà ẹ wo bí sin náà ṣe béèrè lẹ́ẹ̀kan Ya'la ibn Umayyah tẹ́ ìyá ìdàpadà ni bọ́ bá sì ẹ̀ rà mí àbẹ́ẹ̀kan ìyá wọn tó bá sì kánú rẹ̀ ọlọ́run ló mú wá ni wọn lẹlẹ kejì àmẹlẹ wọn sọ pé rárá wọn á yà á dà padà mọlùkọ́ yìí náà ti ń fura bọ̀ ní yorùbá pé eléyìí ni wọn ẹsẹ̀ gba islam mọlùkọ́ yìí gẹ̀ẹ́tẹ̀ àbẹ eléyìí ní ìsìn tí a bá lọ sọ pé aya ìtọ́lọ́mùbá ni adá padà ni yọ ọmọ sọ pé à ẹ dákun islam yẹn kọ́ ọmọ òun ọmọ pẹ̀lú àbá ìbẹ̀ǹbẹ̀ àwọn wà kàtìkàtì báyìí so anabi sọlá sọlá so eléyìí ni ìta sọ pé ètò pọ̀jù nínú àwọn olùmọ̀ọ́sẹ́kẹ́ ni ẹni wọn mú ìdá ẹ bá yí àná tẹ ẹ bá lò tán ẹ dà padà pàápàá jùlọ níta ń sọ pé wọ́n yá ni oníjọ́ pé lílò rè ò pé kọ́tà lílò rè ò pé kámẹ́rì má lọ́sí pé nísìnyí mo yáwó ẹ̀wọ̀n kọ́ ọ̀nà ni mo yá oúnjẹ ọ̀jẹ̀ ni so gbogbo orí eléyìí báàbù mi tún lélẹ́yìn òun wà bẹ́ẹ̀ mùdáyánà ó wà bẹ́ẹ̀ gbèsè ó wà bẹ́ẹ̀ pé mo jẹ gbèsè rẹ̀ mo jẹ gbèsè àdému àmàlà kan gbọ́n ní ṣe kí n fi àdému àmàlà ṣe kí ni kí n fi dípò rẹ̀ mo jẹ gbèsè ẹgbẹ̀rún náírà gbọ́n ní ṣe kí n fi ẹgbẹ̀rún náírà mi kí n fi dípò rẹ̀ eléyìí túmọ̀ sí pé àwọn tá à ń yá nǹkan lọ́dọ̀ ara Islam kò fààyè ìyànjẹ sílẹ̀ gẹ́gẹ́ bí ó fààyè ká má ara wa sílẹ̀ tábà ń ara wa táyà ara wa nìkan kò sí tàbí ṣùgbọ́n wọ́n máa ba nǹkan nìkan jẹ́ nǹkan míì tí wọ́n yá yọ sọ̀rọ̀ wa jẹ́ amóore sún ní níta yá dáàrí mà á sanwó rẹ̀ fẹ́ni tó ní ìdíkára mi ìdíkò rẹ̀ Ah, síbi ìtuntun ju etí mo fún yín lọ bẹ́ẹ̀ ni yé tẹ́ fún wa ti sọnù abayẹ́rà mi ìdíkò rẹ̀ kálukú sọnù sàmúgbà tó bá ti pín tí wọ́n bá ti ya tó bá bàjẹ́ ò ní dá mi padà kò sí tàbí ṣùgbọ́n pé wàá dínà dáadáa títì nítorí pé ẹni tó ti lẹ́wù tẹ́lẹ̀ ọ̀sọ̀ délé kìsà ẹni tó ti lábọ́ tí fi ń jẹun ọ̀sọ̀dọ̀ ẹni tí ń da tí ń da oúnjẹ rẹ̀ sórí àtẹlẹwọ́ tí ń fọwọ́ fọwọ́ fọwọ́ kejì jẹ. tó àmọ́ tó bá ti sọ fún ọ pé tọ́wọ́ bá ti lè bàjẹ́ àbí kíní kan wàá sanwó ẹ̀ sọ̀rọ̀ pé yóò di andol òjìkíà. pàápàá jùlọ gbogbo wa ti mọ̀ pé tí ò bá ti jẹ́ tiwa bá a ṣe máa ń lò yàtọ̀ sí kọjá tiwa. àbẹ́yẹ̀ òkúra ni generally ní tí ì àyàfà àwọn èèyàn díẹ̀ díẹ̀ nínú àwọn wọn èyí bá wọn lò dáadáa ìlú tó bá lè bàjẹ́ bàjẹ́ kódà tó bá gbé nǹkan ẹlẹ́mìí níbi kí wọ́n yí ọ lẹ́sìn mọ́ àbí kẹ́tẹ́kẹ́tẹ́ yọ́n mọ̀ tán kẹ́tẹ́ nítakùtà ni wọ́n bá lè kó kékuku ṣètò sókè òsínú wà tọ̀dọ̀ òsínú wà tọ̀dọ̀ gbogbo tó bá yá wa ẹjẹ́ àlò lọ́nà tọ̀dọ̀ torí àwa náà ni tí wọ́n bá kọ̀ láti yá ọ láàmú sọ̀sọ́kùsọ̀ka ọlọ́run sì ti ṣe wọn ti yá wa báyìí dáàbò dáadáa nísìn wọ́n gbé wheelbarrow kan ó ní iye tó lè kú tó bá lè gbìyànjú bí àpò sìmẹ́ǹtì kan ó gbìyànjú ó wheelbarrow tẹ́lẹ̀ yẹn wọ́n á gbé àpò sìmẹ́ǹtì mẹ́rin lè kó egungun ṣe jẹ òfò sí kan fifty times four náà kó ti di two hundred kilograms ọrùn wa ń wọ kíní wheelbarrow yẹn wá ní kíni ó bí ọdá ó gbé débi dáhùn lọ ìkún tó débẹ̀ gbogbo wíìlì táyà ti já ọwọ́ agbéwọ ọkẹ ẹbẹ ẹ lọ kọ àbá àlàgbàjá wa òkúta ẹsìn kọ ẹsẹ̀ rẹ̀ ti yọ ọ lẹ ẹ táyà mi lẹ rà sí o tẹ̀bá lẹ́sẹ̀ lè dé yóò tún máa bàjẹ́ sí ni. ẹ ìkànnì yín ẹ tí ẹ láàánú ẹ bẹ́ẹ̀ ni ìkànnì. ṣùgbọ́n wọn là kọ́kọ́ kà tọba dúkìá kàjẹ́ káwá ló mọ ọkọ ọgbọ́n tún kò ń ṣe ìkàtì ẹ̀ wá hàn àbí bẹ́ẹ̀ kọ́ ni má ya nǹkan kà má ń jọ́ mi ìwọ kà má tù. ṣùgbọ́n ẹ̀sìn máa gbìyànjú láti jẹ́ kí n tẹ́ bá dá padà nísìnyí wí lásán èèyàn ya akramakumullah yóò tún fi kó yìí àbẹ́yìn ọmọ bẹ́ẹ̀ ni tó bá pé ni kò ní jẹ́ pé gbàtọ́ já màlẹ́ eléko ni ọmọ ti péjì sí rẹ̀ àmọ́ ìwé òwe ni kúkú ṣe tiẹ̀ òfò ọ̀kà mi fi kó yìí ni pé kíni kí ni wọ́n tún sọ ń bẹ̀ ọ́ kí ni ma ni nígbà tí èso subhanallah ní fi ọ ìwé lásán wàhálà ẹ̀kọ́ lásán tó tó bá lásán ọba ti yà torí délé wàá ara mi padà torí tó bá láwọn ọyọ ìsọnù wọn tún yọ ọtán wàhálà tàbọ̀lọ̀ kéèsì gbogbo ọ̀rọ̀ àná gbogbo ń tẹ́ bá ti yá ìlú dáadáa nítorí pé tẹ́ ẹ bá ń lò dáadáa tẹ́ ẹ dá padà ẹ ti sínú rẹ̀ o ẹlòmíín ò ní fẹ́ yá lọ́la fún ọdí lọ́nà àmọ́ nǹkan tó ṣe pọ̀ ya ọba jẹ́ ó ti dínà mẹ́gbẹ̀rún èèyàn tí wọ́n dá mà tẹ́lẹ̀ yìí púpọ̀ ẹ jẹ́ àdúró lónìí lórí àwọn àdéhùn méjì tí àkàyè báyìí à ń bẹ lọ́wọ́ ọba wa pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tó dára jù àti àwọn ìròyìn rẹ̀ tó ga jù wọ́n ràn wá lọ́wọ́ lórí àti gbọ́ àgbọ́yé ẹ̀sìn wa dáadáa kó sì jẹ́ alẹ́ máa fi ń tà gbọ́ yé sí wa o. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك Thank you.